hallelujah ẹja gbàdúrà ẹni máa ń sọ̀rọ̀ àyàn lógo fún àkókò yìí o ọ̀dọ̀pọ̀ náà bàtà gbára olùpamọ́ olùdásí olùkọ́ ayé ẹni yọ lówó gbogbo agbóga forí ọ̀fẹ́ lẹ́ẹ̀kan sí ọlọ́run aláyé àyàn lógo fún ìpamọ́ ìwọ ọlọ́run àyàn lógo fún ààbò rẹ tó dájú àtọwọ́ agbára rẹ lórí ayé wa àbẹ̀kò sọ wá di àlàyé ọkàn jésù àmà yàn ó ẹnumọ israẹli lórúkọ jésù gbọpẹ́ wọlá gbogbo ògo ìwá fún tó bí wọn lò tó bẹ ìwọ ló ní tó bí wọn lò tó gbà á lórí ayé ẹnì kankan lórí ayé ọmọ gbogbo lórí iṣẹ́ lórí ilé lórí ẹbí lórí aya Ọlọ́run àgbẹ ọgá fún tó ń ṣe lórí ọmọ àyàn ọ fún ọ̀fẹ́ ńlá tó pọ̀ yìí wàá gba ńlá tó fi wáyé wá rí ẹni máa Ísírẹ́lì lórúkọ Jésù gbọpẹ́ owó tó pọ̀ nípa tàgbára wọn la fi gbogbo ògo yìí fún Jésù gbọpẹ́ Olúwa gbà yín Ọlọ́run àgbẹ ọgbà ohun tí ó ṣe abẹ́ ohun tó ti pèsè èyí tó fi ta ayé wa tó fi kan ayé wa lónìí ọ̀fọ̀ ńlá èyí tó fi gbé ayé wa wò àwọn fún ògo rẹ̀ èyí tí Ọlọ́run yóò nà sórí ayé wa ẹlẹ́mọ Ísírẹ́lì lórúkọ Jésù gbọpẹ́ bàbá wa gbójú wa sókè sí ọ Olúwa járe ọ láàárọ̀ yìí ìwọ Jésù oníṣẹ́ ṣiṣẹ́ rẹ láàárọ̀ yìí ẹlẹ́mọ Ísírẹ́lì ìwọ ló níṣẹ́ olùlùtísílẹ̀ olùdáǹdè olùbá gbogbo ogun wí Olúwa náwó agbára yìí ọwọ́ ìṣẹ́gun rẹ Olúwa ọwọ́ ìtúsílẹ̀ olúwa náà jáde jáde nínú ìṣẹ́gun ńlá jẹ́ kí ayé àwọn èèyàn yìí kó bọ́ pàdé ní ìparí gbogbo a ó sì gbé ọ̀gá a ó sì yan ológo láì lórúkọ Jésù Kristi olúwa tó lùgbàlà wa àmín ọmọlọ́run láti inú ọkàn rẹ láàárọ̀ yìí ká gbóhùn wa sókè níwájú olúwa ká fẹ̀mí ìmúrí láàánú wájú rẹ̀ sẹ́ẹ́ olúwo ṣeun o fún orí ńlá tó ṣe fún mi olúwo ṣeun fún agbá ńlá olúwo ṣeun fún ọwọ́ ìṣẹ́gun olúwo ṣeun fún ọwọ́ ìtúsílẹ̀ ká gbé ọlọ́run ga fún iṣẹ́ rẹ̀ lórí ayé ẹnìkankan ká gbé ọlọ́run ga fún ibi tó bá ṣe rí olúwo ṣeun fún ibi tó bá ṣe rí nínú ayé mi wà tí ó ṣe ohun tuntun kan nísinsìnyí èyí tí ó wù jáde ọba tí ó fún ọ ní ayọ̀ lórí ohun gbogbo ẹ kò gbé ọlọ́run ga iṣẹ́ àwọn mo fẹ́ kó yin bàbá yìí jésù ṣó pé orí ńlá orí tó pọ̀ orí gbogbo wherever you are I want you to appreciate the over God for the grace of God in your life ẹ kó dúpẹ́ orí ọlọ́run lórí ayé rẹ ni ẹkú dúpẹ́ fún àǹfààní ńlá bẹ́ẹ̀ kó kéèyàn tó ká dúpẹ́ bẹ́ẹ̀ kó mórí Jésù yìí ọba tó fún ọ láyọ̀ ńlá ọba tó jẹ́ àlàáfíà rẹ sọnù mọ́ ọ lọ́wọ́ pé fún orí ọ̀fẹ́ yìí orí ọ̀fẹ́ tó pọ̀ níwájú rẹ̀ àǹfààní ńlá tá a rí gbà láti mojúbọ rẹ̀ ọba tí ò já ṣìnà bẹ́ẹ̀ ni ọba tí ò já ṣìnà ọba tí ẹ ọba tí ò ẹ ọba tí ò já ṣìnà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jésù ṣe o kábíyèsí mo yàn ọ́ fún ńlá tó ṣe fún mi o fún ìgbàlá ọkàn mi ọba tó wá ayé mi rí somebody lift a voice and just appreciate the lord gbọ́ fún ọba tó wá ayé rẹ rí ọba tí òjò sọnù dúpẹ́ lọ́wọ́ jésù sẹ́yẹ́ yẹ ká dúpẹ́ fún ọba tó lóore kàn ọ́ ó ní ọ̀tá ń rò ọlọ́run ní ògbà ọ̀tá fẹ́ kó lulẹ̀ pàápàá kó yí dànù ọlọ́run ní òmọ̀ jẹ́ ọ̀pọ̀lọpọ̀ jésù lift a voice and give that praise to the Lord jésù mo yàn ọ́ jésù mo gbé ọ I thank you Lord for what you are doing I thank you Lord for what you will do in my life today dúpẹ́ fún mo dúpẹ́ ṣe inú ayé mi àní ojú òtú ṣe ní ọ̀nà mi gbogbo ìbọ̀lọ́wọ́ Jésù yìí ọba tó fowó ńlá lé ọ lọ́wọ́ ọba tó fowó ńlá lé ọ lọ́wọ́ tọmọtọmọ tilé tilé tẹbí somebody lift a voice and just appreciate him give that thanks to the Lord ìbọ̀lọ́wọ́ Ọlọ́run yìí Jésù ṣe o Jésù ṣe o. show, this will show, Jésù ṣó along with you. somebody with lift a voice and thank the Lord lift a voice and appreciate him lift a voice and honor him lift a voice and give praise to him you. This will show. This will show. jésù ṣe jésù ṣe o gbọ́dọ̀ ọlọ́run yìí ọba ńlá ọba ní ìgbà gbogbo ọba ní ìgbàkúgbà gbọ́dọ̀ jésù dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí dúpẹ́ ọlọ́run yìí dúpẹ́ ọlọ́run yìí dúpẹ́ jésù yìí olùgbàlà ó ṣe olùgbàlà ó ṣe o olùgbàlà ó ṣe ó ṣe lórí ẹbí mi ó ṣe lórí ayé àwọn ọmọ mi gbogbo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nípa fẹ́ kó fẹ́ fẹ́ kó fẹ́ mí ìmúre hàn fẹ́ kó fẹ́ mí ìmúre hàn níwájú rẹ̀ sẹ́ fẹ́ kó fẹ́ mí ìmúre hàn níwájú ọlọ́run yìí fẹ́ kó fẹ́ mí ìmúre hàn ọba tó pa ọmọ tilétilé ọba tó pa ọmọ tẹbítara ọba tó pa ọmọ tọ̀rẹ́tọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ jésù yìí kí ni fi san oore fún olúwa kí ni fi fún olúwa láti inú ọkàn mi èmi mú aago ìgbàlà èmi ò sọ gbèsè ọpẹ́ mi ọlọ́wọ́ jésù sẹ́ o ọlọ́run mo dúpẹ́ o gbẹ fún ohun ńlá tó ṣẹnu ayé mi lónìí gbẹ fún ohun tó nílètò fún ọ dúpẹ́ fún ohun tó nílètò fún ayé rẹ olúwa fún ohun tó nílé ètò fún ayé ọmọ rẹ gbogbo rọrùn fún ètò fún ayé mi ọba tí ò yẹ kí àtùpà ayé mi kú gbọlọwọ jésù ọba tí ó gbọ̀tà láyè láti lùgbà mélòó lọ́tà fi dúpa ọlọ́run tí ó gbọ̀tà láyè jésù ṣe o dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí olówó ṣe olówó ṣe olówó ṣe olówó ṣó olówó ṣó olówó ṣó ọlọ́run ó mọ̀ ṣe ọlọ́run ó mọ̀ ṣe wọ́n yàn ọ́ jésù ó mọ̀ ṣe jésù ó mọ̀ ṣe ẹ̀rìmọ̀ israẹli ó ṣe dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́run mo yàn ọ́ gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa. Olúwa ẹ ṣé. Olúwa ẹ ṣé. I ọwọ́ rẹ dà. ಎಲ್ಲ voice and appreciate him gbogbo ìgbà lẹ́ka yin ọlọ́run yìí gbogbo ìgbà lẹ́ka dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún orí ńlá tó ṣe lẹ́ka dúpẹ́ fún àǹfààní ńlá tó fún wa o ọlọ́pẹ́ fún àǹfààní ńlá lẹ́ka dúpẹ́ fún àǹfààní àtúrí ọ̀fẹ́ tá a rí gbà àǹfààní ni àtúrí ọ̀fẹ́ ni kì í ṣe nípa agbára èèyàn kì í ṣe kì nípa èèyàn mo mọ̀ ọ́n ṣe kọ́ òkú ṣe pé mo mọ̀ ọ́n ṣe lélẹ́yìí orí ọ̀fẹ́ ọlọ́run ló dájú lórí ayé wa dúpẹ́ ọlọ́run ọba tó jẹ́ kó orí ọ̀fẹ́ rẹ̀ dájú lórí mi dúpẹ́ ọlọ́run tó jẹ́ kó orí ọ̀fẹ́ rẹ̀ dájú the Lord that made his, made grace sufficient for you ọba tó jẹ́ kó orí ọ̀fẹ́ rẹ̀ dájú lórí ayé ọmọ rẹ gbogbo lift your voice and thank him that the grace of him is sufficient for your life ọba tó jẹ́ kó orí ọ̀fẹ́ rẹ̀ dájú ní ọ̀nà rẹ gbogbo jésù ó máa ṣe ó olùgbàlà ó máa ṣe ó olùgbàlà mo yìn ọ́ i thank you o god ọlọ́run mo gbé ọgá o ọlọ́run mo yìn ọ́ fún orí ọ̀fẹ́ ńlá yìí jésù ṣe for this grace for this love of you o god fún àánú ìwọ ọlọ́run yìí ìdí tí mo fi gbé ọgá rèé ìdí tí mo fi wá dúpẹ́ lọ́wọ́ ọ̀wọ́ rèé olúwo máa ṣeun somebody appreciate him ẹ ká gbé Jésù yìí ga sẹ́ thank you Jesus thank you my Lord thank you Jesus thank for the grace of life gbẹ fún ìwà láàyè dúpẹ́dúpẹ́ ọba tí ò jẹ́ kí ìpinnu ọ̀tá ṣe mọ́mẹ́ lára dúpẹ́dúpẹ́dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bí ọ̀tá ṣe ń rò ọba tó bá ń yí ibi dànù lórí mi o dúpẹ́ ogun tí ọlọ́run ṣe eléyìí tá àti ẹ̀fọ́ ojú rí ọ̀pọ̀lọpọ̀ tọ́lọ́run bá tiẹ̀ ṣí lójú bá ti rí nǹkan ah, ah my god ṣé nǹkan tó ṣe fún mi rèé ó ṣe ó ó ṣe ó olúwa ṣeun gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run yìí ọlọ́run mo mọ̀ pé mo ṣẹ̀ sí ọ olúwa mo tọ̀ wá fún ìdáríjì ẹ̀ṣẹ̀ olúwa dárí àṣírí èmi jì mí gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì ẹ kò porúkọ jésù dáadáa gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì sọ fún jésù kó dáríjì ọ olúwa dárí àṣírí mi jì mí olúwa mo ṣẹ̀ sí ọ olúwa mo ṣẹ̀ sí ọ ask the lord to forgive every sin in your life olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí mo fẹ́ rí ọ bàbá ó ní ẹ̀ṣẹ̀ wa ni ò ní jẹ́ ká rí ohun tí ẹ̀ṣẹ̀ mi tí ò ní jẹ́ kí n rí ọ lónìí ẹ̀ṣẹ̀ mi tí olùfisùn ń lò wo ògbà tí n wá síwájú rẹ o all my sin that the accuser is using to trouble my life ẹ̀ṣẹ̀ mi tí olùfisùn ayé mi ń lò láti jàre mi olúwa ro rẹ sẹ́ olúwa ro rẹ dárí àṣìdé mi jì mí forgive me all my sins forgive me all my sins and cleanse me from all my iniquity olúwa dárí ẹ̀ṣẹ̀ mi jì mí kó o fi ẹ̀jẹ̀ rẹ wẹ̀ mí láàárọ̀ yìí ask Lord to forgive all your sin ẹ ká sọ fún ọlọ́run kọ́lọ́run kó dáríjì o ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ ọlọ́run kí a lè máa bẹ̀rù rẹ̀ sẹ́ ẹ pé jésù dáadáa olúwa dáríjì mí ẹ̀jẹ̀ jésù kó wẹ ẹ̀ṣẹ̀ mi gbogbo forgive me all my sin and cleanse me from all my iniquity olúwa dárí àṣírí èmi gbogbo yìí ẹ̀jẹ̀ rẹ jọ wẹ ayé mi mọ́ somebody open your heart to pray ìyẹn ká lánàá kó gbàdúrà let all my sin be forgiven let all my sin be forgiven gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo olúwa dáríjì ẹ̀jẹ̀ rẹ àánú lágbà lónìí orúkọ jésù dáadáa àánú ọlọ́run wá ayé mi rí ni àánú ọlọ́run wá ayé ọmọ mi rí àánú ọlọ́run wá iṣẹ́ mi rí àna ọlọ́run wọ́ ọ̀nà mi rí orúkọ jésù bí tó wà ní pé kí àna ọlọ́run ńlá kó wá ayé rẹ rí lọ́wọ́lọ́wọ́ báyìí As the mercy of God to locate you olúwa fi àánú rẹ wá mi rí olúwa fi àánú ńlá rẹ gbà mí orúkọ jésù that the mercy of God to locate you olúwa fi àánú ńlá rẹ wá mi rí láàárọ̀ yìí olúwa fi àánú ńlá rẹ gbà mí As the mercy of God kó fi wọ orí tó o bá wà olúwa fi ẹgẹ́ kí àánú ńlá rẹ wá mi rí olúwa fi àánú ńlá rẹ gba ayé mi mọ́nà ńlanu kó o porúkọ jésù dáadáa that the mercy of Jehovah got to locate you that the mercy of Jehovah got to find you àánú ọlọ́run wá ayé mi rí o àánú ọlọ́run ṣe tèmi fún mi o àánú ọlọ́run wá ayé mi rí o àánú ọlọ́run ṣe tèmi fún mi o àánú ọlọ́run wá ayé mi rí orúkọ jésù dáadáa bí tó wà sẹ́ẹ́ àánú ńlá wá ayé mi lónìí ọwọ́ àánú agbára ọlọ́run ọwọ́ àánú agbára ọlọ́run ọwọ́ àánú agbára ọlọ́run ọwọ́ àánú agbára ọlọ́run wá ayé mi rí locate my life borúkọ jésù dáadáa bí tó wà sẹ́ ọwọ́ àánú ọlọ́run kàlíàbàbò sàtìlábò borúkọ jésù ó yá wá ayé mi rí tọmọtọmọ ní orúkọ jésù àánú ọlọ́run sẹ́ẹ̀ ikababo kaparaba masuto koparo saitele tèmi ò fi ayé mi gbà the mercy of God ní orúkọ Jésù that will find your life that will turn things around for you àná Ọlọ́run ṣẹ́ ìkàlàbà ó tí ó gbé ayé mi dìde láàárọ̀ yìí ọjọ́ kan lèèyàn ń dìde àánú eh, Ọlọ́run tí ó gbé ayé ọmọ mi dìde àánú Ọlọ́run tí ó gbé ẹ̀tọ́ mi fún mi lọ́wọ́ ọ̀tá máa ní káraba ó ṣàtàlẹ́ká orúkọ jésù dáadáa àánú ọlọ́run lórúkọ jésù ètò òmùrí ń borí ogun ayé mi lónìí orúkọ jésù the mercy of God that will locate my blessing the, mercy of God e-, èyí tí ó fún mi ń tèmi èyí tí ó jẹ́rìí tèmi gbà láwùjọ àwọn èèyàn gbogbo orúkọ jésù àánú ọlọ́run wá ayé mi rí o àánú ọlọ́run wá iṣẹ́ mi rí o àánú ọlọ́run wá ọ̀nà mi rí o àánú ọlọ́run wá ayé ọmọ mi rí ọmọ ọlọ́run béèrè fún àánú ọlọ́run béèrè fún àánú rẹ̀ sẹ́ ó yá ó yá ó yá ó yá ń bolo wà béèrè fún àánú ọlọ́run àánú ọlọ́run yìí the mercy of God jẹ́ ká béèrè fún àánú ńlá yìí ó lè mi ó ṣàánú fún àwọn tí òun ó ṣàánú fún tàbí kò sẹ́ni tí ó bì í kò sẹ́ni tí ó béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó bá wù ni ó ṣe òun ló níjọba rẹ̀ òun ló ní ọ́ àrà tó bá mọ kòkò àmọ kòkò àrà tó bá wù ló fi dá ẹ o olúwa ṣàánú fún mi ta ló fẹ́ bọ́ lọ́run rojọ́ kóòtù olè yẹn fẹ́ pèsè ṣàánú mi bàbá ṣàánú mi bàbá ṣàánú mi bàbá ẹ po orúkọ jésù olúwa ṣàánú mi láàárọ̀ yìí wọn náà lanu kó gbàdúrà ẹ má jẹ́ n kú sínú ìyà yìí po jésù ask the Lord to have mercy yẹ kánú mi kó ṣe ọ́ o olúwa wá ṣòun ayọ̀ fún mi pa àṣẹ kẹ̀kánú mi kò ṣe ọ́ olúwa wá ṣòun ayọ̀ fún mi bàbá oníjẹ́ kẹ̀kánú mi kò ṣe ọ́ olúwa wá ṣòun ayọ̀ fún mi bàbá mi rán o jẹ́ kánú mi kó ṣe ọ́ alágbára olúwa má ṣòhun ayọ̀ fún mi bàbá kábíyèsí jẹ́ kánú mi kó ṣe ọ́ lórí ọmọ mi ò bàbá má ṣòhun ayọ̀ fún mi alágbára mo bẹ̀bẹ̀ sáwó jẹ́ mi kó ṣe ọ́ alágbára o olúwa má ṣòhun ayọ̀. àjọ mi kò bàbá mẹ́mọ́. láàárọ̀ yìí ask for the mercy of God mẹ́kọ̀ọ́ béèrè fún àánú ńlá èmi ó ṣàánú fún ẹni tí èmi ó ṣàánú fún ṣùgbọ́n mo lérò pé kò sẹ́kọ̀ọ́ pé fún àánú tí ò ní ṣàánú fún kò sẹ́ni tí ó béèrè àánú lọ́wọ́ rẹ̀ tí ò ní fi àánú wo ayé rẹ̀ wò mẹ́kọ̀ọ́ porúkọ Jésù dáadáa I want to call Jesus Jesus Olúwa jẹ́ kí ayé mi kó gba àánú rẹ̀ let my life receive the mercy of you ọ̀nà mi rí àánú gbà láàárọ̀ yìí o orúkọ Jésù dáadáa wáyé mi gbà àánú Ọlọ́run let my life receive the mercy of you Olúwa fi àánú ńlá rẹ wá ayé mi rí àánú Ọlọ́run fi wá ayé mi rí lọ́wọ́lọ́wọ́ ẹ kò béèrè fún àánú ńlá àánú tí ń bá ta ayé ẹni ṣe dẹ́ni àánú tó ń gbógun ayé ẹni mi Olúwa jẹ́ kí n rí àánú gbà Let me have mercy of you. Let me see your mercy of you, God. Olúwa jẹ́ kí n rí àánú ńlá rẹ gbà. Mẹ́ka porúkọ Jésù dáadáa. Àánú Ọlọ́run máa bọ̀ wá o. Àánú Ọlọ́run máa bọ̀ wá lórí iṣẹ́ mi. Àánú Ọlọ́run máa bọ̀ wá lórí ilé mi. Béèrè fún àánú ńlá Ọlọ́run. Béèrè fún àánú Ọlọ́run. Ẹ ká béèrè fún àánú ńlá yìí. Ẹ ká fún àánú Ọlọ́run yìí. Àánú Ọlọ́run ti ń bá ayé ẹni ṣe tiẹ̀ àná ọlọ́run ti ń kó ayé ẹni yọ lọ́wọ́ ewu gbogbo ẹ po orúkọ jésù dáadáa olúwa jẹ́ ńlá àánú ńlá rẹ gbà olúwa jẹ́ ńlá àánú ńlá rẹ gbà gbọ́ lórúkọ jésù kristi olúwa psalm thirty three psalm thirty three verse twenty two ó sọ in psalm thirty three verse twenty two says let thy mercy o lord be upon us according as we have hope in thee kí ẹ gbé kí ọlọ́run kó ṣàánú ọ bó ṣe ní ìrètí inú rẹ̀ a mọ̀ pé ọlọ́run lè lè ṣe la fi wá láàárọ̀ yìí a mọ̀ pé ọlọ́run lè dá sí ọ̀rọ̀ ayé wa ni we let thy mercy o Lord jẹ́ kí àánú rẹ olúwa be upon us kó wà lórí wa lónìí according as we have hope on indeed bá a ṣe gbẹ́kẹ̀lé ọ olúwàjẹ́ olúwàjẹ́ ráàánú lágbà ìgbàgbọ́ mi rọ̀ mọ́ ọṣẹ ìgbàgbọ́ mi rọ̀ mọ́ jẹ́ ráàánú lágbà olúwa mo gbé ojú mi sókè sí ìwọ ọlọ́run jẹ́ ráàánú lágbà olúwa ṣàánú fún mi olúwa ṣàánú fún mi kó gbọ́ ayé má bàa borí mi olúwa ṣàánú fún mi kí ayé má bàa yẹ̀yẹ́ mi sẹ́ẹ́ mọ́nà ńlá ni kò gbàdúrà kò béèrè fún àánú ńlá yìí ẹ ká pe orúkọ Jésù ask the Lord for this great mercy béèrè fún àánú ńlá Ọlọ́run béèrè fún àánú ńlá Ọlọ́run Olúwa jẹ́ ara àánú ńlá gbà Olúwa jẹ́ ara àánú ńlá gbà Olúwa jẹ́ ara àánú ńlá gbà Olúwa ṣàánú ayé mi ni Olúwa jẹ́ ara àánú ńlá gbà Olúwa ṣàánú ayé ọmọ mi ni Olúwa jẹ́ ara àánú ńlá gbà ayé mi jó ra àánú ńlá yìí gbà ẹ po orúkọ jésù bí tẹ wà sẹ́ olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí olúwa ṣàánú lórí iṣẹ́ mi láàárọ̀ yìí olúwa ṣàánú lórí ayé ọmọ mi láàárọ̀ yìí olúwa ṣàánú fún mi lórí ìrìn àjò mi sẹ́ ask for God's mercy béèrè fún àánú ńlá ask for his mercy olúwa ṣàánú fún mi kí o yí ohun gbogbo padà sí rere fún mi and turn all things around for me for good olúwa ṣàánú fún mi láàárọ̀ yìí kó mú mi débi ilẹ̀ lérí ayé mi kí n má bàa kú sóko retí màkàlì àbàkó sàtáyàbò mú mi lọ síbi ìmúṣẹ ayé mi ṣẹ olúwa jẹ́ kí n mẹ kí ìlérí ṣẹ mọ́ mi lára ìlérí ọ̀rọ̀ rẹ the word that is the fulfilment of your word kí ìlérí kó ṣẹnu ayé mi ẹ porúkọ jésù pẹ́ẹ́pẹ́ẹ́ o kí ìlérí ọlọ́run kó ṣẹ porúkọ kọ́lọ́run kó mú ayé ẹ lọ kọ́lọ́run ṣàánú fún mi kó mú lọ síbi ìmúṣẹ ọ̀rọ̀ rẹ the fulfilment of your word kí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ mi lára kí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ ayé ọmọ mi lára kí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ ilé mi lára kí ọ̀rọ̀ rẹ kó ṣẹ mọ́ ìrìn àjò mi lára mọ́nà ńlá ni kò gbàdúrà sẹ́ olúwa mú mi lọ síbi ìmúṣẹ lónìí o pray take me to the place of fulfilment in my life ẹ mú ayé mi lọ síbi ìmúṣẹ kí ọ̀rọ̀ yín kó ṣẹ mọ́ mi lára kó ogun ọ̀tá kó wọlẹ̀ kó ogun òkùnkùn kó wọlẹ̀ ẹ po orúkọ Jésù kó ogun ọ̀tá kó wọlẹ̀ kó ogun òkùnkùn kó wọlẹ̀ ní orúkọ Jésù màkàlì abakofa rúṣàlá gbúàdúà lórúkọ Jésù Kristi Olúwa wá ẹ po orúkọ Jésù Olúwa dìde bóyá gbèmí níjà musa tọ̀ wá Olúwa dìde wá gbèmí níjà musa tọ̀ wá Father arise to fight for me arise to help me. I run to you this morning. Olúwa mo sátọ̀ wá. Olúwa dìde kó gbè mí níjà. Bẹ́ẹ̀ kó porúkọ Jésù. Bẹ́ẹ̀ kí Ọlọ́run kó dìde kó gbè ọ́ níjà. Ẹ porúkọ Jésù bí tẹ wá sẹ́. Olúwa dìde kó gbè mí níjà. Ask the Lord to arise to fight for you. Ẹ̀yin ogun ọ̀rọ̀ ẹ dìde ká gbè mí níjà lórí ọmọ mi gbogbo. Ẹ̀yin tọ́lọ́run bá gbèjà rẹ̀ ní borí ogun o ẹni tọ́lọ́run bá ràn lọ́wọ́ nínáwó òkè o ẹ po orúkọ Jésù tẹ wà sẹ́ ẹ̀yin ogun ọ̀run ayé mi níjà bẹ́ẹ̀ kó níjà lórí host of heaven to fight for you ẹ bá ń jàjà yìí ẹ má jẹ́ kí ogun òkú kó borí mi ẹ má jẹ́ ọ̀tá o ẹ má ọlọ́run lanu kó gbàdúrà orúkọ jésù I ask the Lord to fight for you ẹ̀dínkẹ́ ẹgbẹ̀tọ́ mi wá mi táyé amọ́ ẹ̀dínkẹ́ ẹgbẹ̀tọ́ àwọn ọmọ mi fún wa ní orúkọ jésù ó yá yáyá gbogbo jàǹkáríwò òkùnkùn lọ́rùn mi ọlọ́run lanu kó gbàdúrà olúwa jádànù orúkọ jésù ẹnìkan mọ̀ bẹ́ẹ̀ wí o gbogbo tó so mọ́ ẹ lára yìí gbogbo bí okùn ilẹ̀ tó yí ọ lára yìí ẹ gbogbo tó yí ọ lára bí okùn ilẹ̀ tó yí mọ́ ọ lára yìí káì makali paul stratalia olúwa kó já dànù ẹ̀yin ogun ọ̀run ẹgbèjà mẹ́sà gbórúkọ jésù let the host of heaven fight for you ẹ bá ń já gbogbo okùn tí ayé so mọ́ mi lára gbogbo okùn lẹ̀ tí ayé so mọ́ ọ lára kìtàlíà kò bá ro sátò báyìí kò tẹ́ka lè brando sùtò lè bò gbórúkọ jésù olúwa já olúwa já olúwa já olúwa já olúwa já olúwa já olúwa já ayé mi sílẹ̀ lọ́wọ́ ogun ogun tó fẹ́ pa ayé mi rẹ́ ogun tó fẹ́ ta ayé mi rì ní orúkọ jésù makali abakafa usate somebody lift your voice and pray ẹ gbogbo ọwọ́ ẹ gbogbo ọwọ́ kú òun ara mi gbogbo ọwọ́ òkùnkùn lórí iṣẹ́ mi gbogbo ọwọ́ òkùnkùn lórí ìdáwọ́lé mi ní orúkọ jésù gbogbo ọwọ́ tí ò fẹ́ kí n nàró gbogbo ọwọ́ tí ò fẹ́ kí n ga gbogbo ọwọ́ tí ò fẹ́ kí n dàgbà ẹ porúkọ jésù olúwa gbà mí mo wá jésù àgbàtà o wà á gba ayé mi láàárọ̀ yìí ni àgbàtà là ń o wà á bá mi ṣẹ́gun ayé mi láàárọ̀ yìí ni we give you victory àgbàtà là ń ogun ayé mi tó mi wá sọ́dọ̀ ẹ̀rọ padà láàárọ̀ ogun ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó lé mi wá ogun àbínibí As the Lord to deliver you olúwa gbà mí àgbàtà ló gbà mí o ó bá mi ṣẹ́gun ìláṣẹwọlẹ̀ ni ní orúkọ Jésù àgbàtà ló gbà mí ó tẹrí ogun ìbá fún mi sẹ́ àgbàtà ló gbà mí ó fa ayé mi sókè ó mú ayé mi jáde kó nu ẹrẹ̀ sẹ́ orúkọ Jésù that the Lord Jehovah God will deliver you àgbàtà ló gbà mí lọ́wọ́ ogun létí lé ayé mi ká ogun má ṣe rere o ogun má ṣe rere mú ní orúkọ Jésù àgbàtọ́ ló gbà mẹ́ ní orúkọ Jésù lọ́wọ́ ogun abarejẹ́ lọ́wọ́ ogun ayíredànù lọ́wọ́ ogun ajírégbé ẹ̀pọ̀ orúkọ Jésù lọ́wọ́ ogun agbére sálọ àgbàtọ́ ló gbà mí o ní orúkọ Jésù lọ́wọ́ ogun tí ilè dààmú ogun tó jayé mi lọ yìí orúkọ Jésù ogun tó ju ayé ọmọ mi lọ yìí ogun tó fẹ́ bà ayọ̀ mi jẹ́ fún mi ní orúkọ Jésù ogun tó fẹ́ sọ ayọ̀ mi dòfo ẹ gbàdúrà kàlíàdà kò sáńdẹ̀lì àbàkàpé pàrúṣe tó bílẹ̀dẹ̀ kẹtẹ̀ra ó yá gbàdúà ọlọ́run gbà mí lónìí lọ́wọ́ tó dóde mi lọ́jọ́ iwájú ẹ porúkọ jésù lọ́wọ́ ogun tó dóde mi lọ́jọ́ ayọ̀ mi sẹ́ ó yá ó yá ó yá ó yá mbolo wa máa pàrọ̀ sáyà lọ́wọ́ ogun tó dóde lọ́jọ́ ayọ̀ rẹ ní orúkọ jésù lọ́wọ́ ogun tó dóde níbi ìjókòó rẹ sẹ́ ètò ẹ̀kọ́ kan ẹ ti máa balẹ̀ ẹ filẹ̀ ẹjọ́ máa ṣe lè tó ń ṣe yẹn àdóde ayi makali paul strangtalia lọ́wọ́ ogun tó dóde ní ìrìn àjò ayé mi sẹ́ ní orúkọ jésù lọ́wọ́ ogun tó dóde mi lọ́jọ́ alẹ́ mi ó yá ó yá ó ni kò gbà mí orúkọ jésù dáadáa olúwa gbà mí láàárọ̀ yìí ẹ tú ayé mi lẹ̀ olúwa gbà mí láàárọ̀ yìí ẹ tú ayé ọmọ mi lẹ̀ ẹ tú mi lẹ̀ lọ́wọ́ ogun ilé ogun ìran ogun tó fọwọ́sowọ́ àpapọ̀ ogun ìrìn àjò ogun àdúgbò ogun inú ìjọ ogun èèyàn mẹ́má ní orúkọ jésù gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa àdúà you don't have to have a prayer point kéèyàn ti máa gbà àdúà bẹ́ẹ̀ pé èèyàn pọn mi pamọ́ ni gbogbo ẹ lè máa dùn lẹ́nìí èèyàn ní ìdàdúrà things can be better today you need prayer kó má bàa bàjẹ́ àníyàn náà ní ìdàdúrà kéèyàn tó lè gbà á so adua is the lifestyle of a man kó o gbà onídàdúrà láti maintain rẹ̀ ṣé o ti gbà onídàdúrà ayé àdúrà ni bẹ́ẹ̀ ni ìgbà tí yàrá bá dé ọ̀run nìyẹn ò ní gbàdúrà mọ́ torí pé ẹni tẹ́ gbàdúrà sí iwájú yín lójú kò sí títí òfin ní gbàdúrà lọ́run nìyẹn o because ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ eh, wà lẹ́gbẹ̀ẹ́ wà nítòsí lẹ́yìn there is no need there to pray there is no need. So eh, if you want to, want to talk to God, the God is right there. Ádámù ò gbàdúrà nígbà tó wà ní ọgbà Édẹ́nì ní ìrọ̀lẹ́ ọjọ́ ẹ̀mí Ọlọ́run á bẹ̀rẹ̀ sí yíká in the garden and uh, so and they talk uh, where are you so they talk so to talk to God is so easy nísìnyí ẹ̀ṣẹ̀ ti mú Ọlọ́run kò jẹ́ ká rí Ọlọ́run lójú korojúmọ́ so now you have to talk kò sẹ́ni tí ò sì ní tọ́ọ̀kì then everyone will talk so bẹ́ẹ̀ àkéèyàn king and dùn kudo, you talky. hallelujah praise the lord you have to talk you have to talk You láti èyí láti sọ gbogbo ọmọ ike jòjòrò lọ́wọ́ àdúrà ni kó dàgbà kó yanjú mọ́ ọ lọ́wọ́ ni òun wá ṣẹ́ àdúrà ló fi wá kán gbé ọ sípò yẹn àdúrà ló fi jókòó bẹ́ẹ̀ torí ayé ń wọ̀ láti tì ọ́ dànù pé ìwọ wàá ṣubú lórúkọ jésù ò ní lulẹ̀ àmín níwájú ọ̀tá rẹ you will not fall before your enemy will not fall ohun tó ní tó dùn mọ́yà ní ọ̀tá máa ń yí dànù ohun tó the things that makes you happy ní ọ̀tá ń wò láti bàjẹ́ ẹ porúkọ jésù ọlọ́run ṣẹ́gun lónìí fún mi give me victory lọ́wọ́ ọ̀tá bà rere jẹ́ ní orúkọ jésù olúwa ṣẹ́gun fún mi láàárọ̀ yìí gbórúkọ jésù dáadáa lọ́wọ́ ọ̀tá bà ohun rere jẹ́ mọ́ mi lára ọ̀tá jíire gbé ẹ porúkọ jésù olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí kí oore tó gbélé mi lọ́wọ́ o kó oore tó fẹ́ ṣẹ́nu ayé mi kó oore tó fẹ́ dáwọ́ lẹ́nu ayé àwọn ọmọ mi kó má bàa bàjẹ́ ó yá ṣẹ́gun náà amúnà ńlanu gbàdúrà orúkọ jésù orúkọ jésù màkìdábàkàbàrú sàràkàtà àní gbàdúrà sẹ́yìn. Lord, give me victory this morning. Lọ́wọ́ ọ̀tá ọba orin jẹ́, ọ̀tá fẹ́ ba orin jẹ́ mọ́ mi lọ́wọ́ o. Ní orúkọ Jésù, Olúwa ṣẹ́gun fún mi láàárọ̀ yìí. Ní orúkọ Jésù, lọ́wọ́ ọ̀tá yíre dànù, ayé orin rẹ gbé o. Gbogbo àmì kámẹ̀, ó yẹ parẹ́. Ní orúkọ Jésù, gbogbo àmì ogun, parẹ́ sẹ́. Ọlọ́run ṣẹ́gun fún mi láàárọ̀ yìí. Àní ní orúkọ Jésù, lọ́wọ́ ọ̀tá ba orin rẹ jẹ́, lọ́wọ́ ọ̀tá jí orin rẹ gbé ọ̀tá tó fẹ́ bá orin jẹ́ mọ́ mi lọ́wọ́ ní orúkọ Jésù ọ̀tá tó fẹ́ sọ ayọ̀ mi dòfo ọ̀tá tó fẹ́ sọ ayọ̀ mi dòbú ní orúkọ Jésù sẹ́ Olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí ni Olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí Olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí tí Ọlọ́run bá ti ṣẹ́gun fún ọ ìmọ̀ta dòfo ni ọ tí Ọlọ́run bá ti ṣẹ́gun fún ọ ó borí ogun nu àní gbàdúrà Olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí lọ́wọ́ ọ̀tá bá orin jẹ́ ọ̀tá yí ohun rere dànù ọ̀tá sọ ohun rere dòfo níbo ló wà sẹ́ ẹ gbàdúrà porúkọ Jésù Olúwa ṣẹ́gun fún mi ní àárọ̀ yìí lọ́wọ́ ọ̀tá bọ̀nre jẹ́ ọ̀tá tó fẹ́ bọ̀nre jẹ́ mọ́ mi lọ́wọ́ o ní orúkọ Jésù Lord give me the victory ẹ ṣẹ́gun fún mi ẹ gbè mí níjà ẹ ṣẹ́gun fún mi ẹ gbé ayé mi níjà àní gbàdúrà ẹ ṣẹ́gun fún mi give me the victory.

tàdíbàkú ṣèkè kò gbúdọ̀ tún lọ́mọ lọ́wọ́ ayé ò gbúdọ̀ tún jíire rẹ gbénu oṣù yìí ní orúkọ Jésù ẹ ṣẹ́gun fún mi láàárọ̀ yìí gbọ́ àdúà ní orúkọ Jésù Kristi olúwa wa ẹ pọ orúkọ Jésù ọlọ́run àná àbáyọ mi my way out now make it now là á lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀nà àbáyọ èmi olúwa là á gbogbo gbàlẹ́ ni ọlọ́run máa ń lànà fún ọba yẹn ayé á ti dóde ẹni bí ìlú ọmọ gbàdó ni bí táwọn ó ti gbé ọba ìrànlọ́wọ́ a sọ fún pé mọ́ gbàgbẹ́ yẹn o ọ̀tá bá wò pé àbáwò ló ṣe wá ń ṣe ta ló wà láàrin wa tó lọ ń tú wọn láṣì tó wá ń tú wa láṣìírí among us who is leaking the secret who is revealing the secret ó ní kò sẹ́ni kankan wòlíì kan ló wà ń bẹ̀ tí ń ríran tí ń sọ fún un ọ̀nà àbáyọ rẹ̀ tí ayé ò tí ọ̀fà ayé páńpẹ́ ayé òfin mu ẹ porúkọ Jésù ọ̀nà àbáyọ mi o olúwa là á ojú ò gbúdọ̀ tì mí ọ̀nà àbáyọ mi lọ́nà àìní olúwa là á lọ́wọ́ àìrọ́mọbí olúwa là á lọ́wọ́ àìlọ́kọláyé lọ́wọ́ àìláya ọ̀nà tí n fi jáde kúrò ilé ìtìmọ̀ wáyé olúwa lọ́wọ́ àìróhunre mú ọ̀nà àbáyọ mi ńlá ẹ porúkọ jésù ọba tó pọ̀ nípa àtàgbára olúwa lànà yìí ọ̀nà àbáyọ mi ẹ porúkọ jésù ọ̀nà ìṣẹ́gun mi sẹ́ olúwa là ọ̀nà ìtúsílẹ̀ mi my way out to God my way out to my place of miracle my way out to my place of fulfilment my way out to my place of glory ẹlànà ẹgbàdúrà your way out today olúwa lànà àbáyọ ayé mi orúkọ Jésù my way out my way out in this country lórílẹ̀‐èdè yìí my way out tí fi tèmi náà fi di ènìyàn ẹ pọ orúkọ Jésù oluwala ọ̀nà àbáyọ ọwọ́ ọlọ́run ló wà fún ayé ẹni ẹ̀jẹ̀ ayé o lè dí ó yẹ lànà àbáyọ mi make my way out to God olúwa na àbáyọ ayé mi porúkọ jésù dáadáa mi tó wà sẹ́ ọ̀nà àbáyọ ayé mi là ayé mi ò gbúdọ̀ ṣerú o mi gbúdọ̀ gbúdọ̀ wà lẹ́ ipò láyé mọ́ ní orúkọ jésù ọ̀nà àbáyọ mi tẹ́mi fi dẹni gíga ọ̀nà àbáyọ mi tí òun ẹ porúkọ Jésù Olúwa là my way out to my place of fulfilment lie ni òdìbí gíga mi láyé ẹ lanu ẹ Jesu, ẹ porúkọ Jésù ọ̀nà àbáyọ ayé àwọn ọmọ mi ní orúkọ ayé àwọn ọmọ mi o ayé ayé mi ṣẹ́ ẹ si kẹ́ ẹ gbàdúrà sí ẹ ní orúkọ Jésù Olúwa là Olúwa là gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wá gbọ́ àdúà ẹnìkan gbà olúwa mú ayé mi kò nu ẹrọ̀fọ̀ gbogbo ẹ mú ẹsẹ̀ mi kò nu ẹrọ̀fọ̀ in the mud of life. alami òkun já nígbà ona rẹ̀. rántí pé this month is the month of your salvation that the children of Israel walk in the dry land alàgbà mi Ògúnjà nípa ọ̀nà rẹ àwọn àyànfẹ́ kọjá lọ ní ìyàngbẹ́ ilẹ̀ ogun ọ̀tá lágbà mi Ògúnjà lọ àgbà mi Ògúnjà nípa ọ̀nà rẹ bàlá mi Ògúnjà sá nípa ọ̀nà. come to an end. Lord, let my suffering come to an end. Olúwa jẹ́ kí ìyà mi dópin lónìí. Ìyà ìlówó lọ́wọ́ yóò dópin. Ìyà àrọ́mọ bí o yóò dópin. Ìyà àríṣẹ́ṣe ìrìn àríwé ìgbélú ọmọ táyé fi ń lọ nítorí pé ò níwe yẹn ah wò ló ń kárí mo lè níwe báyìí ẹni yóò tẹ̀lé sọ̀rọ̀ sí ẹ eh, àìlọ́kọ eh, ni àìlọ́kọ eh, mi fi sọ̀rọ̀ kálíwì náà lọ́kọ àbí tàbí ọmọ onítọ bẹ́ẹ̀ olúwa jẹ́ kí ìyà ayé mi dópin ìyà lórí ìrìn àjò mi gbogbo put an end to my suffering olúwa gbà mí lọ́wọ́ ìyà táyé fi ń jẹ mí olúwa gbà mí lọ́wọ́ ìyà táyé fi ń pa mí lójú mẹ́kọ̀ọ́ porúkọ jésù dáadáa mi tó wà ẹ fi òpin sí ìyà ayé mi I want to lift your voice and talk to God. The Lord God of heaven to put an end to your suffering today ìyá mi lórílẹ̀‐èdè yìí ẹjọ́ dópin gbogbo agbára tó ní màá jìyà ni gbogbo agbára tó ní màá sọkún ni gbogbo agbára tó ní kó bàjẹ́ ni gbogbo agbára tó ní kó yí dànù ni gbogbo agbára tí ń lépa mi ètò lé ojú tí ó lé ọ títí dójú ayé tó dúró dójú irun that pursue your life in the physical world tó tún lé ọ lójú àlá ẹ porúkọ Jésù ìyà mi dópin ogun ayé mi wọlẹ̀ ẹ porúkọ Jésù let my suffering come to an end ìyà mi dópin ní orúkọ Jésù ogun ayé mi wọlẹ̀ àní gbàdúà Olúwa fi òpin sí ìyà ayé mi let the put an end to my suffering ẹ pọ orúkọ Jésù Olúwa fi òpin sí ìbànújẹ́ mi put put an end to my sorrow Olúwa fi òpin sí ẹ̀gàn mi ní orúkọ Jésù put an end to my shame Olúwa fi òpin sí ogun ìran lónìí put an end to every generation battle olúwa fi òpin sí ègún àtèpè lórí mi ìkàbàbàkúta kàbàlídà kò rábà tún tèkèlè bàkàbà ó yá ó yá ó yá ó yá ó ní kàrúta rútalì ẹ porúkọ jésù the lord god of heaven to put an end to every battle of your life ní orúkọ jésù ẹ jẹ́ kí òpin kó dé bá ẹ jẹ́ kí òpin kó dé bá àní lanu kó gbàdúrà olúwa fi òpin sí ìyá ayé mi ó yá ó yá ó yá ó yá ó yá kàlíàbà kó sáríà lónìí ni májò ó di ìrọ̀lẹ́ láàárọ̀ ẹni kò ṣẹ́gun náà fún mi ní orúkọ jésù gbúàdúà lórúkọ jésù kristi olúwa wa the bible told me in psalm thirty four bẹ́ẹ̀lì sọ fún mi pé ó ní psalm thirty four verse seventeen says the righteous cry olódodo pè é. And the Lord yielded and delivered them out of all their troubles. Olododo, the one that is doing the right thing. and Entonshi, the right thing. Olododo, the righteous, the one that is doing the right thing. One he called, cry, and the Lord yelled, Ọlọ́run gbọ́. Not only the Lord, Ọlọ́run He delivered them out of them of all their trouble. Ó gbà wọ́n nú ìjà wọn gbogbo. Mẹ́kọ̀ porúkọ Jésù dáadáa. Ọlọ́run mo pè ní àárọ̀ o. I call this morning. Olúwa mo pè ní àárọ̀ yìí. I call this morning. Ẹ jẹ́ kí ìmálẹ̀ ayé mi tàn ẹnìkan gbàdúrà rà. Ẹ jẹ́ kí ìmálẹ̀ ayé mi tàn. mi kúrò ní let my way come out of darkness ìwà ayé mi o kúrò ní òkùnkùn let my life come out of darkness ìwọ iṣẹ́ mi gbogbo kúrò ní òkùnkùn let my life come out of darkness ìwà ayé ọmọ mi sẹ́ ó yá kúrò ní òkùnkùn ẹ pọ orúkọ Jésù Olúwa mo pè láàárọ̀ yìí Lord I call this morning ní orúkọ iṣẹ́ yóò yẹ láti dẹ̀ ó gbọ́ wọn ẹ gbọ́ èmi náà Olúwa gbọ́ mi láàárọ̀ yìí ẹ jẹ́ kí rí ayé mi tẹ̀mẹ́ lọ́wọ́ olúwa gbọ́ mi láàárọ̀ yìí ẹ jẹ́ kí ọ̀nà mi làṣẹ olúwa gbọ́ mi láàárọ̀ yìí ẹ jẹ́ kí ilẹ̀kùn rè mi ṣí sílẹ̀ mọ́nà lanu kó gbàdúrà kó olúwa gbọ́ ọ láàárọ̀ yìí kó rẹ̀ kó tẹ̀ lọ́wọ́ kí ayé ẹ kù lọ́wọ́ ìràkòrò kí ayé ọmọ rẹ kù lọ́wọ́ ìràkòrò kó ogun èèyàn kó wọlé pàpàtà ní kabakó sàtà lọ́wọ́ ogun abínú ẹni ogun abáyé ẹni jà yìí làbàkà sàtìyà ogun ti ń sáré ká ó yá ó yá mo lọ wa. orúkọ jésù oya yá kọ́wọ́ mi kò lọ káyé mi kò nu ogun ẹ gbàdúrà olúwa èmi náà fẹ́ mọ ìsinmi olúwa èmi náà fẹ́ mọ tán pè ní ayọ̀ olúwa èmi náà fẹ́ mọ tán pè ní ìdùnnú ó yá mo fẹ́ mọ̀ nú ayé kan tí mo wà ẹ jẹ́ ọmọ rere ẹ jẹ́ ẹṣin rere àní gbàdúrà nú ayé kan ètò wà ní orúkọ jésù in this world nú ayé kan tí o wà. ayé kan ní bíbélì pé màkúlà kàpáwù ṣáìdà ẹ jẹ́ Ni èmi náà rí ohun rere ṣe ní orúkọ jésù agbé ayé ẹni dànù ògbúdọ̀ rí ayé mi gé agbé ayé ẹni mi ògbúdọ̀ gbé ayé mi mẹ́ àtàyé ẹni rì kò gbúdọ̀ táyé àwọn ọmọ mi rì ní orúkọ jésù tèmi ògbúdọ̀ bàjẹ́ nú ẹ̀ burú fún mi nú ayé yìí o ẹ kó má bàa mo ṣáà sátọ̀ ẹ gbàdúà gbà gbàdúà lórúkọ Jésù Kristi olúwa wá ẹ porúkọ olúwa sọ ìbànújẹ́ mi olúwa sọ di ayọ fún mi the Lord turn my sorrow to joy the Lord to do that ọlọ́run bó ṣe máa ṣe yẹn olúwa sọ di ayọ fún mi ohun tó ń bà mí ohun tó ń mú mi sọkún eh, ohun tó ń bẹ ní ọkàn mi tí eh, ọ̀pọ̀lọpọ̀ eh, ẹlòmíì ohun tó wà ní ọkàn rẹ̀ kò ṣeé sọ fún èèyàn bá wẹ̀ o bá gbé e ta announcement o ti announce nu ẹ̀lú o mọ̀ nǹkan tọrọ rẹ sọ yẹ̀kan má kàn ní kí n sọ fún ẹni o jọ̀ǹtò ọlọ́ọ̀ má sọ fún anybody o jọ̀ǹtò ọlọ́ọ̀ má sọ fún anybody yóò máa lọ bẹ́ẹ̀ ni lọ́kọ̀ ẹ̀ gbowó àwà lójú ara ẹ ló fi gbọ́ nǹkan rẹ̀ hallelujah jọ ń tó ọlọ́run má sọ fẹ́ anybody yẹn náà ti ní mo ti gbọ́ ah òótọ́ òótọ́ mo ti gbọ́ ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ fún ẹ <laughs> ẹlẹ́jọ́ <laughs> ọ̀rọ̀ yìí kò yẹ kí n sọ fún ẹ I don't suppose to tell you ṣùgbọ́n màá kọ́ sọ torí pé wọ́n ni o jọ ń tó ọlọ́ba àfi pamọ́ tó sọ fún mi ó ní kí n má sọ fún yàn ṣé wọn pe arábìnrin ọ̀rẹ́ rẹ wà mo ti gbọ́ mi náà má sọ o mi sọ bá ti kó o ma ọ̀rọ̀ gbénu ẹlòmíọ̀rẹ́ kó o tẹ̀ tí ì ní kó o lórí fún ọ̀rọ̀ ń ju ẹlòmíì nú. No mo ṣe gbọ́ tuntun kankan èwo ń tuntun eh, mi fẹ́ sọ ṣùgbọ́n mo ṣèlérí pé mi ní sọ ṣùgbọ́n torí pé o jẹ́ ọ̀rẹ́ mi gangan èmi á sọ fún wọn ọ̀rẹ́ kan ṣe kan náà ni gbogbo wọn lọ́rẹ̀ wọn lọ́rẹ̀ lọ́nu torí pé wọ́n jẹ́ ọ̀rẹ́ tèmi gangan ǹjẹ́ náà ǹjọ́ tó ǹjọ́ tó bá fẹ́ gbóòórùn ara rẹ̀ náà á fi ọ̀rọ̀ yẹn kan pé o máa sọ̀rọ̀ sí ẹ nísìn eh, eh, ọ̀rọ̀ mi lówó ní lọ́wọ́ <laughs> o mọ nǹkan kan tí ń ṣe gọba jùlẹ ẹ porúkọ ẹ ọlọ́run bá mi ṣẹ̀gàn mi dògo ẹ olúwa ṣẹ̀gàn mi dògo olúwa sọ ìbànújẹ́ mi dayọ̀ olúwa sọ ẹ̀gàn mi dògo ah! olúwa sọ ẹ̀gàn yẹ mi dògo ohun tó ń bà mí níjẹ́ tó mú mi sọkún tó mú mi ronú ohun tó ń ba múdùmọ́ tó ń bàjẹ́ mọ́ ọ lára ẹ̀ ajá mi lọ jẹ́ ká jáde mímí lọ gbogbo ẹmú máa gbogbo tó mú ọ ohun tó mú ọ ohun tó mú ọ tó bá ti rántí báyìí gbogbo ẹbí tánu olúwa sọ bànújẹ́ mi dayọ̀ ṣẹ̀gàn ayé mi dògo take away my reproach ah olúwa take away my reproach ó yẹ gba bànújẹ́ lọ́wọ́ mi ẹ gba mi lọ́wọ́ o láàárọ̀ ìbànújẹ́ ayé ẹ gbà mi mo gbé dé ó yẹ gbé ayọ̀ náwó ẹ jáde. ní orúkọ Jésù olúwa ẹ gba ìbànújẹ́ yìí lọ́wọ́ mi ẹ gba àìrí ọmọ bí yìí lọ́wọ́ mi ẹ gbọ́mọ lé mi lọ́wọ́ òyà ẹ àìrọ́kọ ẹ gbà mi sẹ́ ogun ayé yìí ẹ gbà á ẹ gbé tèmi fún mi sẹ́ orúkọ Jésù ẹ gba yìí lọ́wọ́ mi ẹ gbé rere lé mi lọ́wọ́ ẹ gba àní yìí lọ́wọ́ mi ẹ gbé ìbùkún lé mi lọ́wọ́ ọlọ́run ńlá o màkàlì ẹ bá ka sí tèlébùkàpá. porúkọ jésù dáadáa amọ́nà ńlá ni kò gbàdúà ó dá kọ́lọ́run kò gbà ó yá yá yá yá gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa elédùmarè mi ò ṣẹ́rú mọ́ o elédùmarè èmi ò ṣẹ́rú mọ́ aláyé mi elédùmarè èmi ò ṣẹ́rú mọ́ o bàbá elédùmarè èmi ò ṣẹ́rú ìràwọ̀ mi kò bá dára. Cause I kíní yẹn mo fẹ́ kó ran ẹlòmíì lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì tó máa ń fi àdúrà ránṣẹ́ ó yẹ pé ọlọ́run fẹ́ ṣẹ́gun nínú ayé ẹlòmíì ni o ò mọ̀ ó yà ó yà ó yà fi ránṣẹ́ pápápá máa ṣòro ọ̀fẹ́ nìsín mo ṣe ń kọrin ohun tí mo rí mo fẹ́ kọ́ àdúrà hallelujah that very thing that I mo rí pé glass wà I saw a glass glass eh, it can be two ways ọ̀fun tí mò ń wò yìí mo rí pé wọ́n lẹ̀ nǹkan mọ́ gíláàsì yẹn gbà gíláàsì yẹn sì fọ́ ó fọ́ lulẹ̀ wà ó wọ́n lẹ̀ nǹkan mọ́ wọ́n bẹ́ẹ̀ gíláàsì yẹn dúró wọ́n sì lẹ̀ nǹkan mọ́ gíláàsì yẹn bẹ́ẹ̀ fọ́ sọ nǹkan lù ó sì wọ́n yàrá kẹ́ sílẹ̀ <laughs> it can be two things ogun ayé rẹ ṣe ogun ayé yẹn ṣe ohun tó ń dìyàn lọ́wọ́ ṣe àmì ọ̀sùn ìkejì kí oore má bàjẹ́ sátani má jò ba oore mi jẹ́ mọ́ mi lọ́ra so you have to eh, láti wá fi àdúrà yẹn oore ò gbúdọ̀ bàjẹ́ o ogun ayé mi ṣẹ́ ó ṣẹ́ fún méjèèjì it can be both mo rí i pé wọ́n sọ nǹkan mọ́ gíláàsì yẹn gíláàsì yẹn ó fọ́ ó fọ́ lulẹ̀ ó fọ́ ọlọ́run orí èmi ò gbúdọ̀ bàjẹ́ <laughs> ẹ kó porúkọ jésù oríire èmi ò gbúdọ̀ bàjẹ́ oríire èmi ò gbúdọ̀ bàjẹ́ azọlọ makali abakusa tóli abakusa tẹlẹbù kọpọlìà ẹ kó porúkọ jésù dáadáa orí ayé mi ò gbúdọ̀ bàjẹ́ orí ayé mi ò gbúdọ̀ bàjẹ́ orúkọ jésù bí tẹ wà sẹ ọlọ́run ní orúkọ jésù orin ayé mi ò gbúdọ̀ bàjẹ́ ogun ayé mi wó lulẹ̀ oya oya oya oya orúkọ jésù lift your voice and pray labaruso likaba. somebody open your heart to God orin ayé mi ò gbúdọ̀ bàjẹ́ let every works of enemy break today ní orúkọ jésù ní kábàbàbò sátánàbà ó yá gbàdúrà jù sí ọ̀nà méjèèjì put it in two place orin ayé mi ò gbúdọ̀ bàjẹ́ gbogbo ntí ayé fi yí mi ká màkọ́ba kú ṣètìlẹ́bọ̀ ẹ̀ má lónìí màkàlíaba kú ṣàtọ́líaba rọ́ba kú ṣètòlí kẹtẹlẹ́bọ̀ bàkàndẹ̀lẹ́bọ̀ kò pẹ́rù sẹ́lẹ̀ kàtà ọ̀yà lanu kò gbàdúrà ní orúkọ Jésù ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà màsídàbàtìdà kàlíbà rúṣàtẹ̀lẹ́bọ̀ kàbẹ́rù sọ́ndọ̀bìlẹ̀kẹtẹ̀ makite liboko peru sita maninde liboko peru selia ó yá gbàdúrà ní orúkọ jésù ọ̀tá ò gbúdọ̀ sẹ́ òkò má ayé mi o ogun ayé mi ò gbúdọ̀ fọ́ dànù mi wọlé ohun rere ayé mi ò you can ika ayé ìdàbọ̀ sata in jesus name we pray mẹ́kọ̀ tún gbàdúrà lẹ́ẹ̀kan sí i i want you to pray one more time ẹ̀yin tẹ́wà lórí showers of blessing àmì yín kó máa ṣe àmì yín kó rí lẹ́ẹ̀dúdú ẹ ṣàmì ẹ ṣàmì hallelujah hallelujah ẹ ṣàmì máa ṣe orí ọ̀fẹ́ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ó ti ń wo bẹ́ẹ̀dì rẹ̀ now you are looking at your bed now gbẹ́ orí ibẹ̀ ló sì jókòó tó sùn sí pé bàbá <laughs> oorun ti yá o <laughs> ẹ ó sùn ó sùn ní ìsìn má wọrí you will sleep aago méjì náà ti lù pásítọ̀ ẹja máa lọ <laughs> hallelujah that's why i love the prayer line tórun bá kùn ọ́ rà pálékó mi kú mọ̀ bó o sùn <laughs> hallelujah ọ̀ ìfẹ́ máa lọ ìwé ilé iṣu mi jẹ́ máa lọ́jọ́ jọ mi ohun tó fi dànù that's the good thing about the prayer line nobody knows that you there hallelujah and everyone want to pack your bag and leave pápápá ló lè jáde mi lọ́nà. kọ jésù sátẹ̀ ò gbúdọ̀ fọ́ eré ayé mi dànù gbogbo agbá tó fẹ́ lẹ òkò mọ́ ògo mi ìkíní gbogbo ohun tí ayé yí mi ká olúwa fọ́ dànù ìkejì gbogbo ẹgbẹ́ tó fẹ́ lẹ tó fẹ́ lẹ òkò mọ́ ohun tó yí ayé ohun dùnú rẹ tó fẹ́ bàjẹ́ tó fẹ́ kó wọ́n ṣe jù rẹ kò òkò ayé o kò gbúdọ̀ gba ògo mi o ní kàbàkú ṣàtẹlẹbọ kàbà orúkọ Jésù gbogbo ohun tó yí mi ká tí ò jẹ́ rọ́nà lọ olúwa fọ́ dànù ìkejì máàlì káwọrí pàwọrí sọlọtàlíà ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ ọ̀nà mi ò gbúdọ̀ bàjẹ́ gbọ́ àdúrà lórúkọ Jésù tálọ́kọ̀ ẹ̀ ṣe mẹkáníìkì nù yín káàlì pàwọrí sọlọtàlíà is anyone that your husband is a mechanic àbítálọ́ abẹ́ntẹ́ntánìẹ́ntálẹ́ntẹ́ tó súnmọ́ pẹ́kẹ́ kò ń ṣe brọ́dẹ̀ tó súnmọ́ ẹ̀ dáadáa tó ń ṣe mẹkáníìkì yìí lórúkọ Jésù I pray for this person ẹni tó ń ṣe mechanic that is mechanic there I pray for this person ọwọ́ ayé ò ní ka àmín ṣàmẹ́ dáadáa o gbogbo ìpinnu òkùnkùn all the plans of enemy concerning this person olúwa yí dànù Amen. Eh, lẹ́nu iṣẹ́ lórúkọ Jésù ń ibi ò ní ba lẹ́nu iṣẹ́ àmín ṣàmídára lift your voice and say that amen ibi èèyàn ò ní ba lẹ́nu iṣẹ́ àmín lórúkọ Jésù agbẹ́ndá ò ní rí gbẹ́dá àmín ṣàmídára ogun òkùnkùn ní borí ẹ̀ àmín ìrànlọ́wọ́ lórúkọ Jésù kò dé fún ayé ẹ̀ àmín kò lè káwọ́rẹ́ pàwọ́rẹ́ sítọ́kítàlíà máa lè kéde wọ́rẹ́ sítọ́kítàlí kẹtàlíà gbogbo ìpinnu òkùnkùn sẹ́ báyìí bá ṣe rò ó ọlọ́run kò yí ibi ìdáná àmín lórúkọ jésù yìí kaba kó sakitaria mo gbàdúrà ẹni yóò ní wọnú àgbákò àmín ẹ lẹ́nu iṣẹ́ rẹ̀ kò ní ṣiṣẹ́ láyé o àmín lórúkọ jésù gbogbo èèmọ̀ òkùnkùn àti ètèrè àtàbá rẹ̀ ní orúkọ jésù olúwa sọ di asán ṣàmì dáadáa àmín. Let Jehovah God destroy every satanic plan, every satanic plan. Gbogbo èmọ̀ òkùnkùn kó di asán lónìí. Gbogbo èmọ̀ òkùnkùn kó di asán lónìí. Gbogbo èmọ̀ òkùnkùn kó di asán lónìí. Ẹ̀jẹ̀ Jésù kó yíká. Ẹ̀jẹ̀ Jésù kó pamọ́. Ẹ̀jẹ̀ Jésù kó dá sí. Ẹ̀jẹ̀ Jésù kó yọnu gbogbo. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ọlọ́run a fi ọ̀rọ̀ yìí lọ̀ ọ́. A bá ìwọ Jésù sọ̀rọ̀ yìí. Gbogbo ibi òkùnkùn olúwa sọdásán gbọ́ àdúà lórúkọ jésù kristi olúwa wa àmín mo gbọ́ pé èyí ni mo kẹ́ẹ̀kẹ́ olúwa <laughs> pé pásítọ̀ èwo ni èwo ni mo kẹ́ẹ̀kẹ́ èyí ni ọlùdílé ní àbí i think ọlùdílé lọ́dọ̀ wa lamẹ́ríkà ń bí ọdún ẹ̀yin wo lọlọdé wà lọ́dọ̀ wọn lé ní ok jẹ́ kí n ti fi yín lẹ̀kẹ́ lọ sùn àdúrà tẹ̀síwájú the prayer continue in the morning by six a.m. in English section. And also tomorrow is Monday. There's nothing bad. I should be here in the evening too for the Yoruba section too. Hallelujah. I know Jehovah God will do great things for you. Now before you go, so I am Jesus. lórere láyé mi Jésù lórere. I am Jesus. nìkan mò ń bọ̀ wí ohunkóhun tó bá wà with everything that you are looking for ẹbí rẹ ni ará rẹ tó ń wá tó ń dààmú lórí ẹ tó ń wá that you are looking for lórúkọ Jésù ọ̀run kó wá jáde àmín ohun Ọlọ́run kó fọ̀ sí ẹni ẹbikíbi tó bá wà lórúkọ Jésù kó wá ọkàn àmín ẹni tó ń wá káàkiri yẹn kàlí àkúndàkúntà kárí àbàkápà rọ́sítàkùtà tó ti ń gbàdúrà yìí lórí ohun ọ̀run kò fọ̀ síbi tó bá wà àmín let the voice of God speak to that person ibikíbi tó wà kí ọlọ́run kò tú sílẹ̀ àmín níbikíbi tó bá wà ọ̀run kò tú sílẹ̀ àmín olórí ayé ẹ tó yẹ kó wá ràn ẹ́ lọ́wọ́ the helpers to come that will come that will help you olórí ayé ẹni tí ń fa ayé ẹni dìde olórí ẹni tí ń gbé orí ẹni sókè ní orúkọ Jésù kó wá yín wá àmín ní orúkọ Jésù nínú ayé kan ìtẹ́wá in this life ojú yín ò ní rí bí àmín ní orúkọ Jésù ayé yín ò ní dán ọ̀tá ò ní dán yín wò fún ibi àmín ní orúkọ Jésù kàlíàbà kó sarakatalia kí Ọlọ́run kó ṣe ìgbédìde ayé yín àmín Olódùmarè kó ràn yín lọ́wọ́ àmín Olódùmarè kó gbè yín níjà àmín torí pé kó má bàa ṣẹlẹ̀ kí ibi má bàa wọlé ẹ sátọ ọlọ́run wá ó mọ̀kálí pẹ́ọ́rì stọ́kítàlíà ní orúkọ jésù mo ní kí ọlọ́run kó gbà yín àmín ní orúkọ jésù mo ní kí ọlọ́run kó tú yín sílẹ̀ àmín mo kàn gbọ́ ohun yẹn mo kàn gbọ́ sunday sunday sunday mo mọ̀ pé àná ni sunday pastor àná ni sunday mo kàn gbọ́ sunday sunday sunday. sunday. ló bọ̀ orúkọ èèyàn jẹ́ Sunday àná ni Sunday okay pastor kí ló ń sọ àná ni Sunday náà come on come on come on lórúkọ Jésù ò ní dààmú àmín <laughs> ah, ò ní dààmú àmín ipò rẹ kì í là kárí ìbàkó ń sàkàtàkàtàrí à ní orúkọ Jésù kò ní bàjẹ́ àmín mo gbàdúrà ṣèbí kó má bàa bàjẹ́ lójú lóru ẹ kó ti wà lórí bẹ́ẹ̀dì ẹ kó máa sùn ni. ọ̀ kó wá nǹkan míì ṣe ó kí n fọ̀rọ̀ mẹ́lọ kó lè dà ó díkàbá ó sàkátàlíà ó ní kó kó fọ̀rọ̀ ayé rẹ ayé yìí gba dídára àmín ayé yìí gba àtúnṣe àmín ògo ayé yìí kó tọ̀ yín wá kó ẹ lò kó rí ìrànlọ́wọ́ gbà kó rẹ lò kó rà rẹ lò kó o rí àánú gbà á mẹ́ gbogbo ẹgbẹ́ díkà ó kà pẹ́rù stritalia ẹnikẹ́ni ètí ayé sọ di ọ̀pá ètò fi ń tẹ̀lẹ̀ ní ẹnikẹ́ni tí ayé ti sọ di ọ̀pá tẹ́ni fi ń tẹ̀lẹ̀ tó bóyá ń fi ọ̀tọ́ ń fi ọ̀pá yẹn tẹ̀lẹ̀ ìwọ ló fi ń tẹ̀lẹ̀ yẹn ní orúkọ Jésù lọ́wọ́ alágbára yẹn tó ń fi ayé rẹ tẹ̀lẹ̀ ní orúkọ Jésù tó ń fi ayé rẹ lògbà ń lórúkọ ọlọ́run kó já ọgbà àmín ẹ̀yin dẹ̀ ṣàmì dáadáa ó yá ó yá ó tó ń fi ọ tẹlẹ̀ the strong man that is using your life alágbára tó ń fi ọ tó ń fi ọ̀pá tilẹ̀ kí ń fi ìwọ gan ló fi ń tilẹ̀ bó ṣe ń fi ọ̀pá yẹn tilẹ̀ ìwọ ló fi ń tilẹ̀ ní orúkọ jésù ọ̀run kó já ọgbà àmín ìmọ̀ rẹ̀ kó dasán àmín ète rẹ̀ kó bàjẹ́ àmín kó bọ́ lọ́wọ́ ogun o ogun tí olúwa ṣẹ́nu ayé yín lónìí kò ní gbérí mọ́ bẹ́ẹ̀ ni ó sì rí iṣẹ́ yóò ní dàrú gbogbo ẹni tí ń wọ́mọ ẹgbà ọmọ yín lónìí gbogbo ẹni tí ohun rẹ tó bá wá ìwé ìgbélu ẹgbà ohun tó gbàdúrà lóru fún yìí kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí òun ní gbàgbànú àdúrà láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù hallelujah praise the Lord let us put the man at the prayer continue tomorrow morning by six a.m. And by God's grace, we'll probably have a visitor tomorrow. By God's grace, in the morning. And the Lord Jehovah God will help us in Jesus' name. And also, please, I, I need help. If anyone in the state, Tontishi, I want state Tontishi, eh, I need help. I just need a string, the string, the first string of this. That, just call me. You know, it's not something that is very hard. I've looked, I've what I. There's a pastor she ordered online. Let him. you know, the online cannot work. So I, have considered that, that a lot. So I need a state, Tontishi, I want state, like, means, you know, there is a music store in your state, and thought Todetishile. Maybe because in our state here, they uh, I've tried, I went out, all kind of stuff, but Kotishi. So anyone in the state, Tepe, is easy. You can usually walk out to the store, music store, music store. Hallelujah. You can call me. Hallelujah. The Lord Jehovah God will help you in Jesus. I just need that last string. Hallelujah. The Lord Jehovah God will bless you. Don't worry about the money. It's, it's, not, it's not a big deal. <laughs> Hallelujah. Bákìrì. Hallelujah. Lórúkọ Jésù ẹ̀rọ àánú gbà. Ìrànlọ́wọ́ kó dé fún ayé yín o. Lórúkọ Jésù ọwọ́ Ọlọ́run kó kàn yín. Bẹ́ẹ̀ ṣe ń jáde yẹn lórúkọ Jésù ẹ jáde sọ́wọ́ rẹ̀. Àbò dájú ogun yìí lórúkọ jésù kí ọlọ́run kó ṣe kọ́lọ́run kó palẹ̀ kínní yìí mọ́ ní orúkọ jésù ogun yìí kí ọlọ́run kó ṣe ní orúkọ jésù ogun yìí kí ọlọ́run kó ṣe ogun covid nineteen kọ́lọ́run kó ṣe olúwa dáwọ́ ogun yìí dúró olúwa ogun yìí dúró olúwa ogun yìí dúró lórí rẹ àtòrí lórí ọmọ lórí ọ̀nà rẹ gbogbo àbùkù dájú kò ní mọ ilé ẹ kò ní mọ ọ kò ní rí ọ gbé ṣe o n kò tún àwọn sátani ti kọ orúkọ wọn lẹ̀ lórúkọ jésù ẹ̀jẹ̀ jésù pa orúkọ tiẹ̀ rẹ́ tọmọtọmọ tilétilé o lórúkọ jésù àbò dájú o orí ọ̀fẹ́ ọlọ́run pọ̀ nọ́mbà yẹn ń lọ síwájú ní gbogbo ìgbà lórúkọ jésù tí ẹ ò ní sí mbẹ tí ẹ ò ní sí mbẹ tí ẹ ò ní sí mbẹ àbò jésù dájú bẹ́ẹ̀ ni ó sì rí gbogbo ẹ tó wà lábẹ́ àìsàn yìí kó lóa kó wọ́n sàn kó lóa kó tú wọn sílẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí wàá lẹ́rìí ọpẹ́ o jésù olúwa wa àmín lórúkọ jésù hallelujah praise the lord ẹ̀yin tí a lórí ṣáà sọ blessing ẹ̀ ṣàmì mọ̀ pé ṣe ń gbọ́ mi hallelujah orí ọ̀fẹ́ dájú god bless you bye bye bye bye ẹ̀ka ṣàmì kí n wà kó yá hallelujah ẹ̀ ṣàmì apápá god bless you see you in the morning see you in the morning ẹ̀ láàárọ̀ yìí. Um, probably have a visitor in our midst this morning. God bless you. Thank you for coming. Thank you for being here. God bless you. Bye bye. Oh, can you relate Praise the Lord. Ẹ̀yin tí a lo iṣẹ́ house of blessing, a ó ti dákẹ́ látẹ̀kan